ọlọ́wọ́ sẹ́ni tí ó ní béèrè yọ ọlọ́wọ́ san lẹ́sẹ̀ dáadáa òun náà ọfẹ́ fi tawájí ni lórí tẹ̀sùbá là ń sọ àmọ́pò kátún ti wọ̀ ọlọ́run lọ́mọ tí ń tún bọ̀ wípé bẹ́ẹ̀ ọba kẹ́pọ̀ lọ́hùn àbí kó tún wò <laughs> ká tọ́ kámẹ́wulẹ̀ gbàsíkò ara wa sẹ́rí ọlọ́run ti bá wa tó ó gbé béèrè tẹ́ ń béèrè ojú kan náà ni ẹ béèrè kébò ni òkàdà nẹ́bí gùn tó <laughs> irú àti mi wò ní sí là sí tiẹ̀ bọ́bá ló wọn mọ̀ ẹni ọ̀dà bóyá tà nẹ́bí lè sọ̀rọ̀ láti mọ̀ sọ ọmọ tí wọ́n mọ̀ rù bọ́bá ló wọn sọ ọmọ tí mọ̀ mọ̀ lìkì <laughs> bọ́ọ̀ bá ti mọ̀ àbí tí ọ̀dọ́ lójú ọ̀dà wa lójú o páwọn yìí ò nírú òkà bẹ́ẹ̀ má introduce ntí o sí nú ẹ̀sìn tọ́lọ̀ ń fira nàbí má introduce yẹ torípa nàbí sọ̀rọ̀sọ̀làm kó tó kú láyé olúwa ní àyà lọ́lọ́n sọ̀kalẹ̀ nù Kùránì o al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakumul islama dina olúwa ní islam ti pé o bá nàbí ti sẹ́ni raditu mo ti yọ́nú sí o ẹ má fi nǹkan kan kún ẹ̀sìn mọ́ o ọlọ́run kọ́ mọ́sá àjà gbọ́ ká gbà o wallahu ta'ala a'lam. jazakumullahu abu ni wọ́n mọ̀ bá wa tẹ̀síwájú. ìbéèrè alákọ̀ọ́kọ́ nínú nǹkan tí bí àwọn dókítà wa ó ní wípé ǹjẹ́ èèyàn lè bẹ̀rẹ̀ iman ní hundred percent kó gbọ́ yé ní hundred percent níbẹ̀rẹ̀ kó wá bá bẹ́ẹ̀ títí dọjọ́ kú tí ò ní yege. ẹ dákun ẹ mùrùpá gbọ́ béèrè wọn yé wípé ǹjọ́ ṣeé ṣe kó ṣe pé níjọ́ tí èèyàn ti gbájú mọ ní ti ń jẹ́ imán imán rẹ̀ yìí bàbá rí wọn ó jẹ́ hundred percent ó wá remain like that títí tí ó fi kú ò láyé kò sì dín ní hundred percent èmi kì í dáhùn ẹ̀yin lẹ́ẹ̀ dáhùn rẹ̀ àmọ́ ń fún yín ní the clue to that nínú nínú wáàsí tá a ṣe yìí kí ni ń jẹ́ ìmọ̀ẹ́nì tá a wí a ní nǹkan mẹ́ta ni àbí àtẹ̀yí téèyàn sọ lẹ́nu àtẹ̀yí téèyàn ó fi sí ọ tí ó ní lọ́kàn àtẹ̀yí téèyàn ó fi oríkèéríkèé ara ṣe kí la ní ma jẹ́ ìmọ̀ẹ́nì ó lékún àtọ́ ìmọ̀ọ́sẹ̀tọ̀ ọlọ́run ìmọ̀ọ́sẹ̀tọ̀ ọlọ́run kí ni máa jẹ́ kí máa ní o di kọ́dà bọ́jẹ́ one bọ́jẹ́ one degree kí ni o jẹ́ o di ẹsẹ̀ aha irú ẹni yìí a wà bí ọsẹ lọ́hùn rí àbọ̀ ọsẹ lọ́hùn rí bó ti lè wù kí o kéré ma torí pé ní a gbọ́dọ̀ tanra wa sẹ́rà àwọn tọ́lọ́hún àwọn kan bẹ o tí tí tí tí ò ní yẹ o òun làwọn màláìka torí pé ọlọ́run ní ẹ̀dá tóun dá màláìka ni pé la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun òun náà làwọn onímọ̀ kọ́dà àwọn máa wí bẹ́ẹ̀ pé ìmánu alladhi la yazidu wa la ìmánu màláìka ni torí pé ní unsuru ziyada wa nuqsan kò se kí ni kò wà available in their own case. ẹ ẹ tọ́ra wà máa síyà ní máa jẹ́ kí ìmánì olóòkè ní sì máa jẹ́ kí ọlọ́ọ̀lẹ̀. àmọ́ ṣe rí gbogbo ẹni tó bá jọ máa nẹ́bí ádámà gbogbo ẹni tó bá jẹ́ kí ni ọmọ nẹ́bí ádámà. ó ń sùúrù pé ọmọ ṣàṣìṣe bó tilẹ̀ wù kó ṣe kí bó tilẹ̀ wù kó kéré kò gbọ́dọ̀ mọ̀ mọ̀ wà lára ọmọ anabi adama kódé ra àwọn anabi ọlọ́run ẹnu tọ́lọ́run ṣe ni pé ní àwọn ẹ̀ṣẹ̀ tó jẹ́ kaba irú yu'samuna min dhalik isma àwọn anabi ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn àlùfà bọ̀tù kìí ṣe báàbù yẹn la fẹ́ lọ lónìí but ní èsì béèrè àfa indirectly gẹ́gẹ́ gbogbo tí mo ti wí fún yìí ni pé kò possible kò sí kínní kò ṣeé ṣe ntí ọ̀wá jó ṣeé ṣe òun ni analysis tí mo ti give you. nínú ìbéèrè olùbéèrè béèrè pé nígbà tí ustaz ń dá wa lẹ́kọ̀ọ́ àwọn dókítà wa abdulmajid abdulrazak alaro wípé ẹni a gbọ́dọ̀ wá ìrànlọ́wọ́ ẹnìkan àfọlọ́hún students tí ó wà nílé ẹ̀kọ́ tí yóò gba nǹkan lọ́dọ̀ òbí ẹ̀ tàbí ẹni tó rí pólì sìnà lọ́wọ́ fún un a ti gbọ́ pé ẹni ká wà ràn lọ́wọ́ ọ̀dọ̀ Ọlọ́run ni tó bá lọ jẹ́ wípé ó rẹ́ ẹni tó lè ràn lọ́wọ́ yàtọ̀ fún kó bẹ Ọlọ́run tí ó ṣe bẹ́ẹ̀ ǹjẹ́ irú eléyìí nìṣe ìmánì náà ni kó wo pé ǹǹ èmi ò ní béèrè lọ́wọ́ ẹnìkan kódà bí school fees mi bó díwù sísan ọ̀dọ̀ Ọlọ́run náà ni màá ti máa béèrè sára ìmánì ni. Naam. naam nínú àwọn ìbéèrè tí wọ́n kọ wọ́n ní ẹ jọ̀wọ́ ọmọ akẹ́kọ̀ọ́ ni mí mo wá gbọ́ lẹ́nu àwọn àlùfáà wọ́n wá ṣàlàyé pé mssn pé ìjọ yìí béèyàn bá ń lọ ọbẹ̀ ìmọ̀ọ́nì rẹ̀ ò lè lékún ìmánì rẹ̀ kò lè lékún àyàfi wọn ò tún máa kó ìsìnà bá ni ẹ jọ ṣé bẹ́ẹ̀ lórí. naam nínú béèrè ẹlẹ́kẹta tí àwọn sars ma bá wa àwọn dókítà wa ma bá wa fèsì ó ní wọ́n sọ pé ǹjẹ́ rírí àdánwò ó lè túmọ̀ sí ẹ̀ṣẹ̀ àbí ìwà téèyàn wù ó lè fà á kí àdánwò kányà rírí àdánwò ó lè túmọ̀ sẹ́sẹ̀ tẹ́nitọ̀hún ṣẹ̀ ọlọ́run àbó lè túmọ̀ sí wípé ìwà tó wù tí ò da lolúwa fẹ́ jẹ ní ìyà abẹ́ azawabila itafik. naam nínú béèrè tí mo kọ torí ọwọ́ náà wúwo púpọ̀ nínú àwọn béèrè tí ó tóbi wọ́n ní nígbà míì èèyàn lè lékún ní imán pẹ̀lú ìgbìyànjú tó ń ṣe nígbà míì yóò kọlẹ̀ bí n ṣe ń lékún yìí ti ń kí lọ́nà àbáyọ kúrò nírú ìmọ̀ lékún ìmọ̀ dínkù yìí gẹ́gẹ́ bí n ti ẹ fi dá wa lẹ́kọ̀ọ́ kí n tẹ̀síwájú. ọlọ́nkọ nínú béèrè wípé nígbà mìíràn kí ni òun lè lò lọ́nà àbáyọ kó mbẹ́ ìbéèrè ẹlẹ́kẹta yìí ó jọmọ́ àwọn tí àwọn ti treat síwájú wọ́n béèrè nípa kí ni ìwòye sí Islam nípa shia rírà pẹ̀lú àwọn company. ìbéèrè alákọ̀ọ́kọ́ mo rò pé wa ọ̀rọ̀ yẹn jẹ jáde ó sì wá dùn mọ́ mi pé ká tó dìde náà irú béèrè yìí wá torí a gbọ́dọ̀ clear rẹ̀ lóòótọ́ olúwa tó ní iyyaka na'budu wa iyyaka nasta'in ọlọ́run náà tún wá ní wa ta'awanu 'ala al-birri wat-taqwa wala ta'awanu 'ala al-ithmi wal-'udwan àti nasta'inu àti tààwànú àwọn ológa àárín àwọn ológa mojoko yìí mo rò pé asilu méjèèjì náà ni àwọn nù <laughs> ibi tí ń lọ ni pé alukur'an kẹrim ọ̀dà púpọ̀ bẹ́ẹ̀ ṣe béèrè béèrè yìí ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń da ẹ̀sìn rú tí ń wí tí ó yẹ kó wí fáwọn èèyàn lónìí ti ń fa ni pé ńgbọ́ bá ti gbọ́ kan àbórí àyà kan àbọ́rádìí ìfì kan kọ́ wa wò pẹ̀lú irú àyàtú mi irú hadithi mi tí ó fi tí ó fi mú gbọ́ kí ni ọlọ́run wí ń bì yìí tí ó fi gbọ́ yé láìpẹ́ yìí kí n tó lọ bí béèrè yìí torí ewu ńláńlá ni wọ́n lẹ́nìkan ṣe wá sí láìpẹ́ níjó ní tí ò tí ì pẹ́ rárá ń so igi lọ́ba ní igi tá a fẹ́ so yìí ó dùn lọ ó ju àwẹ̀ lọ ojú torí pé kíni torí pé anabi ní fakọ́dé stakmẹ́lá ní sfadì ní ẹ̀rọ kò sí ní ta anabi ń winu sallallahu alayhi wa sallam but literally bẹ́ẹ̀ yẹn bá wò yíhun tí o ma ahadithu mi tó túmẹ̀ torí pé ọ wà nù ìbẹ́ nù asaru gan pé fa inna alhadithu yufassiru ba'duhu ba'dahu fa inna alhaditha yufassiru ba'duhu ba'dahu fi ba'd al-athar àdìsí a máa túmọ̀ ara wọn kì í ṣe pé a ní àfikọ́ àmọ́ ọmọ àwọn nǹkan kan tó jọra wọn nínú ayat nínú ahadith kì í ṣe pé ọkàn wa gbọ́ agbọn agbọnrin kan àbójú kan èyí ò ní ká máa wá fi ṣe àwọn èèyàn lọ́nà nígbà mo ti mẹ́nu bà ti nísù nísù dìí anabi sọlọ sọlọ mi ta anabi wi anabi ṣàlàyé rẹ̀ nù hadithi mi anabi ni man yadman li ma bayna lihiyehi wa ma bayna fakhidayhi damantu lahul janna anabi ni ta ni o garanti nǹkan méjì fún mi bó bá ti lè garanti rẹ̀ fún mi mo fún ni mo garanti alijanna fún kila anabi ni kéèyàn garanti nǹkan méjì anabi ni ti ń bẹ lábẹ́ láàrin kíni láàrin tan rẹ̀ méjì ìyẹn ni pé ojú ara rẹ̀ àti ti ń bẹ láàrin tí wọn pè ní lẹhíyù ni o bẹ́ẹ̀ ni lẹhíyẹ yìí ntí ń bẹ láàrin kíní ń bẹ láàrin méjèèjì òun lẹnu in some in in essence n ta nẹbi ń wí ni pé nǹkan méjì náà ni ọba àdánwò ọmọ nẹbi àdámà abẹ́ rẹ̀ àti bo àtẹnu rẹ̀ ẹ dákun bẹ́ẹ̀ yẹn bá wá fẹ́yàwó ṣé nísù kò ti kú òun ṣé dàjì kọ́hún anabi anabi fi wá sọ pé faliyatakilaha fi nisfil baaki wàá bẹ̀rù ọlọ́run o níbi kíni níbi ìdajì tó kù yẹn ni pé bọ́lọ̀ ń bá ti níwọ̀ ọ́ la níbi tí abẹ́rẹ́ òkú bọ̀ kílókù tó níjẹ́ òkú bọ̀ èyí wọn wá pé àwa sọ àwa àwa useless irun àwẹ̀ ẹ̀yìn sàkà pé gbogbo wọn yìí ńgbà tí igi nìkan jẹ́ ìdajì ẹ̀sìn irú ẹ̀ náà ni irú eléyìí bẹ́ẹ̀ yẹn bá gbọ́ yé pé ìyá kan wá ìyá kan nẹ́sítà yín nù kọ́dà yín ní gbowó.

ọkàn kapeji péjì méjì mẹ́ta kan láwọn èèyàn máa bọ̀ lọ́la yọ kọ wọn yóò sì yọ mọ ẹ̀sìn lórí gbogbo eléyìí o torí náà a wà gbọ́ yé nísìn ọlọ́run ò lè gbé ẹ̀ràn ra yín lọ́wọ́ kó tún wá gbé kíni ẹ̀ má ẹ̀ má wá ìrànlọ́wọ́ ajẹ́kórìsì ìrànlọ́wọ́ méjì ní bẹ̀ ìrànlọ́wọ́ tí àárín ara yín tágbára ọmọ ànábì ádámà ká ẹsẹ̀ yín fúnra yín àmọ́ ìrànlọ́wọ́ kan bẹ tó ṣe pé mi mo ní agbára ẹnìkan ọ̀ka ọ̀gbọ́dọ̀ wà lọ́rọ̀ ọ̀lọ́dẹ lómìn inú ìrànlọ́wọ́ téèyàn gbọ́dọ̀ wá wá iyyaka nasta'in àmọ́ àwa náà mọ̀ bí n bá bí ní sípò àwọn nǹkan wo lóye pé ọlọ́run lèmi lèmi ṣe ọlọ́run ní fún yàn lọ́mọ lápèjúwe ọlọ́run ní sowó gbogbo ẹ̀ lànàbí ní kéèyàn tó dáyé ọlọ́run ní pé wọ́n kọ́ kẹ́nìkan mọ̀ wá gbé ẹ̀ máa gbé kinní bọ̀ àbí ẹ máa wọ́ ọmọ bọ̀ àbí wọ àgàn àbí wọ irú yìí ni wá iyyaka nasta'in àmọ́ school fees owó oúnjẹ <laughs> kọ́dà kọ́ má jẹ school fees ká ah, ẹ dákun ẹ̀ eh, ń wáṣẹ́ àbí ń wá ta'awanu alal birri wat taqwa ẹ rárá yín lọ́wọ́ <laughs> torí náà bàbá máa gbọ́ yí báyìí a máa fi orí yìí àdìlà sẹ̀ríà àmà wa àmà dàrúlùrà àmọ́nà mi dùn pé kátó kò ń bì iná òun lẹ́nu yìí ti béèrè la fi yanjú rẹ̀ báwọn. Eh, lẹ́yìn tí mo ti wá sọ eléyìí nígbà tó ẹ kọ́rọ̀ ziyadatul imani là ń sọ ṣé wàá rí ìrànlọ́wọ́ tọ́lọ́ ń lóun yọ̀ǹda yìí pé a lè wá ìrànlọ́wọ́ láàrin ọmọ ànábì ádámà ṣe mọ̀ pé lẹ́bù ìmánìyàn ni mo wá ń dìtámì irú ìrànlọ́wọ́ wo lọ́ọ́ máa béèrè lọ́wọ́ èèyàn ẹgbẹ́ apart from pé kìí ṣe haramu àmọ́ lẹ́bù ìmánìyàn máa wá determine pé a ah, má ti jẹ́ nbìyàn ọlọ́run ó ṣe mo rò pé ọ̀rọ̀ yẹn yé sẹ́rí bí ìmánìyàn bá dé ojú kan gbogbo àwọn à ń lọ tọrọ njẹ́ ó yẹ ká tọrọ àwa ń yẹ̀yẹ́ ẹ̀sìn látàrí pé a fẹ́ jẹun kò ní sí lọ́rọ̀ yẹn ọ̀kan náà àwọn sọ̀hábì anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam mo rò pé hakimu ni hakimu náà ni ibn hizam olóhùn wa bá anabi sallallahu alaihi wasallam òun náà tọrọ nǹkan pé anabi bùnmi anabi bùnmi anabi sì fún un òun ìgbà ilẹ̀ lọ́dẹ̀ yìí ìgbà mi òun wa amadu ní nǹkan lé rúbẹ́lómi ní ó ṣe rí gbà ìfani ìfani òun tún lọ ńgbà wa fẹ́ di lémalémá anabi wa gba sórí kìnnìyí o <laughs> gbogbo ẹni ọba gbà bí ìṣòrọ́ọ̀fì nọ́fṣìn pé gbé nàgà wá ni kìí ṣe pé ó nídìí rẹ̀ kò jókòó káwọn lọ ní ọtọ́ sí i anabi ni kàlẹ́dì yá kúlù wàlá yashba yọ́ọ́ máa jẹ́ ni kò ní yó <laughs> yọ́ọ́ máa ṣe kí ni yọ́ọ́ máa jẹ́ kò sí ní kò ní yó wọn gbogbo àwọn tí wọn bá ti rí bẹ́ẹ̀ lóòótọ́ wọn èé yó <laughs> wọn bá rè é ibi tí wọn lọ ni pé sẹ́ríńdọ́ tí hakeem gbọ́rọ̀ yìí hakeem wa ń sọ fún anabi sọ̀rọ̀ sọ́lá ǹjọ́ náà pé ya Rasulullah fawallahi lan arza'a ahadan ba'daka abada. ìwà anabi ẹni bíẹ kan ẹni tọrọ nǹkan lọ́dọ̀ ẹni kama tó wọn fi kó o la yìí wọn wá ní hakeem wa bá débi pé ó fi wá da yẹ Umar radiyallahu anhu ntọjẹ tọọrẹ min baytil mal min bayti al mal ne nkan li owó mùsùlùmí pé ẹ̀tọ́ tiẹ̀ ni kọla kò ní lọ gbà Umar wa ma sọn ta pé tọ ẹ̀tọ́ hakimu ni o <laughs> òun ni ọ wá gbà o bí àwọn yẹn bá wà lọ bá hakimu hakimu wa pé àdéhùn tí mo ti ṣe wájú ànábi ìníyẹ lórí ẹ sẹmu pé lẹbu imá nìkan nu. No torí náà bàbá rẹ ni tí ó nírú ìmánì bẹ́ẹ̀ kìí ṣe wọ̀ àmọ́ wọ́n tí agbára rẹ ọba ká gba skul fíìsì <laughs> gba owó oúnjẹ májẹ́ nìkan tán pé wá ìyá ká nàstàínù irú ìsìtìhánà yìí ń kí ọlọ́run ní kọ́ ọmọ gbà kọ́ bá yìí máa ṣe òun kò ṣe kínní kọ́ o ta'ala nínú ntọ́jọba yìí náà. wọ́n nínú àwọn sọ̀hábì anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam àwọn kan náà gbèrò àdéhùn báyìí nítorí àwọn ìṣẹ̀lẹ̀ kan wọ́n wá ròyìn wọn pé ara wọn padà débi pé bí wọ́n bá wà lórí rànkúnmí téèyàn bá wà lórí gíní tí nǹkan wá bọ́lẹ̀ bọ́yọ̀ wà lórí rànkúnmí bíi kálámù rẹ̀ àbí nǹkan kan wá bọ́lẹ̀ wọ́n find it difficult láti wífẹ́ ni tí ń rìn lọ pé ẹ dákun ẹ bá mú ẹ bá mú kọ́lámù pé àwọn ò ní bíyàn ní nǹkan mẹ́sẹ̀ẹ́ lẹ́bù ìmánì kan nù tíyẹn ò lè ṣe kọ kámi làfẹ̀lá yóò lè ṣe wọ̀ àmọ́ bẹ́ẹ̀ yẹn bá ní mi ò èmi ò ní diẹ njẹ́ ọba mú o èmi sẹ̀sẹ̀ bọ́ kìí ṣe kò sí tako wá iyyaka nasta'in wallahu ta'ala a'lam intaha al aha eh, ẹ bọ̀t ẹ jẹ́ a mssn ẹ eh, wọ́n láwọn kan ní. Eh, ẹ bẹ́ẹ̀ bá ń ṣe mẹ́sẹsẹ kò ní lékún ní ìmọ̀ ẹni yọ̀ọ́yà tó máa dínkù ní anyway all depend lórí irú mẹ́sẹsẹ tí ń bá ń ṣe èsì tí àwọn fún ni pé n ti ń lékún ìmọ̀ẹ́nì láti wí n ti ń sì máa di ìmọ̀ẹ́nì kù láti wí ọjẹ́ mẹ́sẹsẹ ni o ọjẹ́ adábàyánú lè ná sí o ọjẹ́ nǹkan mi náà bí wọ́n bá ti ń ṣe tọ́ à ń bẹ ìmọ̀ẹ́nì rí ó lékún mọ̀jẹ́ nìkan wulẹ̀ da làákà rẹ̀ láàmú bẹ́ẹ̀ yẹn bá sì pé rẹ̀ da jù bẹ́ẹ̀ lọ ẹ bá wọn kan náà wọn ní káwọn èèyàn wá sàzíkiri ní ìsìn wọn wá kọ́kọ́ kógun ọtí kalẹ̀ níbi abáde nàìjíríà ṣé ìmánì rẹ̀ ó lékún mẹ́wọ́n ìmánì rẹ̀ ó lé lékún kódò lè jò tán bọ́ọ̀ bá fura so bẹ́ẹ̀ yẹn ó kọ́ ká nídìí ń bi ọ̀rọ̀ ń tà ń sọ yìí gbogbo bíi títọ́ àbá ti wà yasdadul ìmánì ibi tí màá sí ẹ̀ṣẹ̀ bá ti wà ìmánìyàn ọmọ lọ́ọ̀lẹ̀ kọ́lọ́nkọ́sá mọ̀nà wa. هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين